pàápàá jùlọ lórí in tí wọ́n bá bá wa sọ tí ò yé wa àbí ọlọ́run bá allah subhanahu wa ta'ala bákan náà kó ṣe ẹnìkọ̀kan wa náà láǹfààní láyé ń bí àti lọ́jọ́ gbìndé alkiyama أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن من دعا إلى الله وعمل صالحا أني من المسلمين أعانكم الله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا نصلي وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقول فبريرة سوى مسلمين الحمد لله أتنت عليكم كرات جرفان النبي صلى الله عليه وسلم أن بعد أن أتبع ما جاك في مباي ألو بل تكون كان نبي وتوالي أتنى الصحابة كي أوانا أقول أما توقع بلو النبي صلى الله عليه وسلم جبقى الكيامة جماعة أكي أكبي أكو أويو ẹ̀mí tó rí bẹ̀rẹ̀ oṣù òun náà ni ó rí ìparí rẹ̀ o jẹ̀mọ́ ní tó kù tá a máa ń sọ òun náà ni àwọn ìdájọ́ tó ní bá ṣe pẹ̀lú ààwẹ̀ wa jẹ̀mọ́ kákọ́kọ́ mu láti orí àwọn tí wọ́n ń ṣe ààrẹ ẹni tára rẹ̀ ọ̀bà yá nínú ààwẹ̀ méjì ni wọ́n pín sí o aláàárẹ̀ tọ́jọ́ wípé mọ́rọ́dù hu yúrújá búrú òhu àtàláàrẹ tó jẹ́ wípé mọ́rọ́dù òwúlà yorùjẹ́ àbúrò o aláàrẹ tó jẹ́ wípé ìran ààrẹ tó mú ààrẹ tó jẹ́ pé ọkàn òsì ń bi pé ó lè pọ́sẹ̀ ni lóyún àkàrà lórí fífọ́ ọkàn lọ́fẹ́kẹ̀ irú àwọn ẹni tó bá jẹ́ pé kò bá lè àwẹ̀ tó bá fàwẹ̀ lẹ̀ máa gba àwẹ̀ padà nígbà tí àwẹ̀ bá lọ ṣùgbọ́n àwọn tó ààrẹ wọn ti di àmódi ààrẹ tó bá dàmódi ààrẹ tí ò lọ ti sòyàn di pẹ́ṣẹ́ǹtì kí wọ́n máa ṣe ìdájọ́ ń tàn ọ́ papọ̀ mọ́ ìdájọ́ àgbàlagbà ta ni àgbàlagbà àgbàlagbà tó jẹ́ pé ó ti di arúgbó débi pé inú rẹ̀ kò lè gba ebi mọ́ òun náà àtẹ̀ǹtà àárẹ̀ rẹ̀ náà lọ mọ́ nǹkan kan náà jọ̀nà méjèèjì kí wọ́n máa ṣe àwọn òpinlẹ̀ ní ọjọ́ tí wọ́n gbàwẹ̀ padà wípé ń gbàwẹ̀ balọ̀ tẹ́lẹ̀ gbàwẹ̀ padà wọn òpinlẹ̀ lè gbàwẹ̀ tẹ́lẹ̀ káàrò tó dé àwẹ̀ ti bá àwẹ̀ lẹ́dọ̀ wọn irú àwọn méjèèjì wọ́n máa bọ́ aláìní ni ìbò aláìní kìí sóúnjẹ ẹ̀mẹ́ta ojúmọ́ kìí sóúnjẹ àárọ̀ kìí sóúnjẹ ọ̀sán kìí sóúnjẹ alẹ́ ìbò aláìní kìí sóúnjẹ ẹ̀mẹ́jì sáàrì àti sínú nǹkan o ìjókòó ẹ̀kan wájibà aláìní kan náà lè yóò sì bọ̀ àwọn àfáà wa pín méjì lórí ẹ̀ apá kan ẹni tó bá wù ó lè máa gbóúnjẹ fún yẹn ẹni tó bá wù ó lè ṣe tẹ̀mílíkù tẹ̀mílíkù ní kọjá wípé ihun tí ó dóúnjẹ láàgbè fún tọ̀ káṣọ ẹni ń dọba lórí ní tó fẹ́ ṣe ṣùgbọ́n àwọn àfáà ní tó wáyé pé tẹ̀mílíkù la bá ṣe tá a gbé oúnjẹ tútù fòǹtàn gbogbo tí máa ń mọ oúnjẹ yẹn pé ìlọ́gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ o ó fún yẹn ní mílìkì ráìsì méjì pé ọ lọ ṣe jẹ lẹ́yìn tí ò ní gáàsì ó sì tó gáàsì fún o kọ̀sátà ó sì tó ata fún o ó ti apẹ̀yàn nínú ọ̀gá aláàjì ẹja ń kó abẹ́rẹ́ pé olè sí òṣèré sàánú wọ́n rìn rọ́ o ó ga ọlọ́bẹ̀ sàánú rẹ̀ hmm. torí pé àwẹ̀ àwẹ̀ títí ní ń ba yín gbà wọn tí mo mí ń pé àwẹ̀ kò yẹ kó ń ba yín gbà wẹ̀ o torí pé o lè jẹ́ pé ìṣòro ló fi ṣe ó lè jẹ́ pé ẹ̀ ìtumọ̀ mi ni wípé ìtọ́lọ̀ ń fi ń dáwọ̀ ẹ̀yìn ìrìn tẹ́sí kí ni o tẹ́ ń gbé lè lọ fúdìí èyí gbogbo àti abálárúgbó ká sọ pé kí wọ́n máa bọ́yàn tó wáyé pé wọn ò lò lọ́mọ àwọn ọmọ wọn ká máa sí kí ni o ká máa bá wọn bọ́yàn jojúmọ́ aláàárẹ̀ náà táàrẹ̀ ti dàmódi ìyìn táwọn ọmọ ṣèlélẹ́ yìí o ìyẹn bẹ́ẹ̀. jẹ́mọ́ àtàbáwà ní Ramadan báyìí àwọn nǹkan kọ̀ọ̀kan máa ń ṣẹlẹ̀ tọ́jọ́ wípé ìmọ̀ ń díjú àkọ́kọ́ òun ni tí àwẹ̀ bá ń bẹ̀rẹ̀ tó bá rọ̀wọ́ bẹ̀rẹ̀ fẹ́ntáwì ọmọlá tẹ́lẹ̀ bí kí ọmọ sì sì mú nǹkan kí ọmọ sì sì jẹ nǹkan ìwẹ̀ ń túwẹ̀ lè bá ṣẹlẹ̀ sí táwọ̀ rẹ̀ ti bàjẹ́ káwọ̀rọ̀ bàjẹ́ lima jẹ́ min hadith àbí rọ́tà rọ́bì àwọn ọ̀dọ́ ó ṣe ọlọ́run ní man akala wà wà sọ náà sí yan ẹnikẹ́ni tó bá jẹun tó sì wà nú àwẹ̀ tó gbàgbé jẹun bẹ́ẹ̀ àwẹ̀ rẹ̀ kọ̀kọ̀ bàjẹ́ o kọ́ máa bá àwẹ̀ rẹ̀ lọ fàyín nàmà àtọ́ àmọ́ ọ̀lọ́wọ̀ sàkọ́ ọba ló fún lóúnjẹ jẹ òun ló fún ní nǹkan mú o jẹ̀mọ́rà njem a bá wá rí yàn tó jẹ́ wípé ń jẹun lọ́sàáwẹ̀ sáàwà ké fún ni àbá àfihìlẹ̀ kò ìjẹun e tán apá wọn àfà ní àgbọ̀rọ̀ fílẹ̀ agbọ́rọ̀ kìíma ọ̀bẹ̀rẹ̀ ní wọ́ta àwọn alìbírí wà tẹ́kọ́ wa ẹ máa ra lọ́rọ̀ orí dáadáa àti bẹ̀rù ọlọ́run ọba létí ní létí ó fóúnjẹ ti èèyàn kò fún un fàyínàmà àtàmàwùlọ àsàkọ ọlọ́run ní fún lóúnjẹ jẹun ọlọ́run ní lẹ́nu ẹlùmí ṣùgbọ́n abala abala àkọ́kọ́ òní harínà àwọn ti tẹ̀fíìl tó bá jẹ́ pé ẹn tá a mọ̀ wípé tẹ́lẹ̀ náà gan bólóǹgbà wẹ̀ a máa ṣe ìrìjì lórí ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ náà gan ó ẹni tí ẹ̀rí ah, irú rẹ̀ ló dẹ́rú ẹ̀wò ẹ̀lì fílẹ̀ lẹ́yìn tó wà òpó oúnjẹ ọlọ́ni ṣùgbọ́n ìtọ́da náà ni wípé káàrin ara lórí dáadáa káàrin ara lórí bá sì páyà ọ̀bà àdẹ́dà òde ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ àlàǹkọ́ o lè jẹ́ ẹgbẹ̀rẹ̀ àwẹ̀ o lè jẹ́ ọwọ́ twenty something ni tau lomi bá lu ẹnu ẹ̀ tó sì mà tọ́fẹ̀ tó gẹ́ kan omi àlùwà ló ń tọ̀ wọ́n bàjẹ́ o li'annahu sharba al-ma'a min ghayri qasdin nítorí pé kìí ṣe pó mumi pó ń fẹ́ jáwẹ̀ kò sáníyàn bẹ́ẹ̀ innamal a'mal binniyat bákan náà bẹ́ẹ̀ èèyàn bá dákú lọ́sàn-án àwẹ̀ ìdàkú ìwà pọ̀ ní pé oorun ní kankan lẹ́nìkan ó lè lẹ́nìkan ayé sílẹ̀ lọ́sàn-án ilẹ̀ ọjà pé wà tàtútù nínú rọ́ọ̀sì lẹ́nu lọ́sàn-án tají ó tù yẹ́dà nù ó ti mú bí ìlàjì inú pure water àwẹ̀ rẹ̀ ọ̀bàjẹ́ o lè ánà ò ṣẹ́rìbà min ghairi qasdin torí pé kò sí ń tòsí òun kọ́ ní mu omi òun nígbà tí à ń fún lómi mu ẹ ń fẹ́ jáwẹ̀ ilẹ̀ ń gbàwẹ̀ fọlọ́n tó sì jáwẹ̀ pẹ̀lú pé mo fẹ́ jáwẹ̀ ìlọ́fà tó fi jẹ́ pé téèyàn bá gbàwẹ̀ fọba dẹ́dà tí wàá ń ronú torí ọkàn sọ́ọ̀ta ni oní wọ́n jáwẹ̀ wọ́n já wọ́n ah, jẹ́ bọ́ọ̀lù gbà ó àwẹ̀ ti já. àwẹ̀ ti já tó bá sì jẹ́ wípé wọ́n mú ìpàkùkù ìgbọ̀ olóòdè gbọ́ àṣọ́gbọ́ ọmọgbà ìwọ̀n àgbàwẹ̀ ẹni bọ́ bọ́ lẹ́nu ẹ̀dá fún jùmìkì lẹ́nu àwẹ̀ ẹ̀rì ọjà ẹgbọ́n tó bá jẹ́ ọ̀rọ̀ lọ́nà wọn sí wọ́n ni a fi bí ọ̀sọ́ dídílé ẹjẹ́ bí ọ̀tà fún ẹjẹ́ jẹ́ lẹ́mú ọ̀tà ẹ̀bá wá tútù wọ́n dì mú ẹ̀ ọlọ́run fẹ́ hẹ́pù àwẹ̀ rẹ̀ sí mi kọ̀dàkú o wọ́n jẹ́ ń pa ni o wọ́n fi ti pa fún lómi pé ìwọ ta lórí mùsùlùmí náà ẹbí wa rí wọ́n wà lọ́mọ̀ gbàwẹ̀ ní ọmọ àkókò wọn kọ́ rọ pọ̀pọ̀ bù sí lẹ́nu ọmọ pàpàpà lójó tíkí ní ọwọ́ bá wá tẹ́bù wọ́tà tútù ní ẹ̀mú bí ṣe ń túnú ní ẹ̀yẹ́ tó lọ́wọ́ ṣe ní ẹ̀bá ń dìmú bá gbogbo ẹ lọ tẹ̀rìn wọn àwọn ẹ̀dínlẹ́kù rẹ̀ ẹ̀bílẹ̀ àwọn ẹ̀rì ọ̀já o àwọn ẹ̀rì ọ̀já nítorí wípé kọjá àwẹ̀ pò ń fẹ́ jáwẹ̀ fọlọ́n mm. kò láti àti jáwẹ̀ fún balẹ̀dà so àwọn ẹ̀rù ẹni bẹ́ẹ̀ kò sí kiri o kọjá jẹ́máà ní ọ̀pọ̀lọpọ̀ àdúgbò àgànníbàdàn wáyé láàrin àwọn bíi a minute two minutes lórí ọ̀rọ̀ sàárì tá ń jẹ ipe ó ń lọ ṣùgbọ́n kí n mú àdúgbò ti tèmi báyìí five forty five ní sàárì lọ five forty five. five forty nine ni ṣubú ìwọlé báyìí mm-hmm. ní ọ̀dọ̀ tí wọ́n bí. ni àwẹ̀ lọ mm. ẹ náà ni sàárì ní sàárì lọ uh-huh. so jẹ̀mọ́ra èèyàn márùn-ún ní máa jẹ sàárì fọ́lọ́n tó jẹ́ wípé abùkátà ká yẹ ìdájọ́ àwẹ̀ wọn wò ṣùgbọ́n a wà wò pé sọ́lọ́ ń fi kẹ̀bá wa lò àbí ó fi kẹ̀bá wa lò hmm. a wà àmọ́ láti bẹ̀ ẹni àkọ́kọ́ man àkálà mútàì àkìnnán annalifájúrọ̀ làmìyàtúlò báàd ẹni ìran àkọ́kọ́ tí máa jẹsàrí fọ́lọ́ ilẹ̀ ń tí ń jẹsàrí lọ fọ́lọ́ ọ̀dà lójú pin bí àlùfájárì etí yọ. ọ̀dà lójú pin. kí ni tọ́fà a ní ládùúgbò tèmi tó mọ̀ sọ̀rọ̀ lọ́yìí ní five forty five ọwọ́ àṣewọ́pọ̀ mi sàrí ẹni five thirty. ó jẹ sàárì tán ó sì síwọ́ lẹ́yìn tó dà lójú wípé àlùfájáde ètí yọ fàṣọ́mù sọ̀fí hàn o ẹnì kejì man ẹni tí ń jẹ sàárì kìnnán hmm. oúnjẹ ló dàkejì ẹni ó dà lójú wípé oúnjẹ lòun jẹ. ó dà lójú kìdí. Ah, tí ó sọ fún pé ọjà rí ń yọ ní five ìwà ń jẹun ní kọ́tà tà sí. fàṣọ́mùhù ọ̀rọ̀ sọ̀hì ọ̀láwẹ̀ o ń tọ́ ọ̀láwẹ̀ ẹnì kẹta mọ́nà àkàlà wàṣẹ́rìbà ṣáàkán fi tùlúì alìfájírì wà gọ́lọ̀bà àlàáfẹ́ ní àná òlàmìyàtìlú báàdì ẹn tí ń jẹ tí mú lásìkò alìfàjárì ọ wá ń ṣe èmi pé àbí ìròtí yọ ni àbí èyọ ni ṣùgbọ́n èyí tó borí ẹ̀ ní ẹ̀ ní pé kéèyọ ìwọ̀n pé kéèyọ ló borí ẹ̀ ní ẹ̀ ó ń tọ̀ láwẹ̀ kò dì mélòó mẹ́ta nínú mẹ́ta tá a sọ ìta ni ọ̀dáwẹ̀ èyí mélòó lọ́dáwẹ̀ mẹ́ ẹnìkan ẹlẹ́ẹ̀kẹrin ẹni tó sọ wípé yá àkòl wàyẹ́ ṣrọ̀b ń jẹ ń ní àsìkò sàárì ṣáá wàhúwà sha wàhúwà mutayaqinun anna al-fajra ó sì dánújú wípé alifájìrì ti yọ ṣùgbọ́n ń yọ lọ ni ń yọ lọ tó ní náà kéré ṣe wọ́n yọ pì hmm. yọ máa yọbọ̀ díẹ̀ díẹ̀ àwẹ̀ rẹ̀ dáa o yọ ní 545 ní wọ́n ń jẹun ń bí ṣe ń yọ lọ náà ní iṣẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ omi yòókù tí ó mú àwẹ̀ ọ̀dà hmm. bàbá ọmọ ọmọ mi bọ̀ ni kọ lọ ọ ń yọ ní ìgbà àwọn ọmọ ní ìpọ́n lọ o àlìfàjáàrí ń yọ ìyọ ọbọ̀ ẹyọ hmm. inú yíyọ náà náà ló ti jọ gbòǹtì ọjà tán kò sí ìyọ tán òdùmẹ́ lò ó tani ọ̀làwọ̀ ẹnu wọn ẹnìkan náà hmm. ẹlẹ́ẹ̀karùn-ún mọ́n akala wà ṣẹ́ríbà ṣáá máa tààrọ́ dúdì mẹ́ngọ́dọ̀ jihad fi tòlú ìfàjẹ́ bí ṣe ń jẹ tí mu ní ìgbà àlùfájàrì ah, ti yọ ni àbí èyọ tí wọ́n ní sọ ti yọ ní bẹ̀lẹ́mì rẹ̀ àbí èyọ ní bẹ̀lẹ́mì rẹ̀ kò sí kankan tó lè fún ní agbára ju ah, ìkejì lọ àwẹ̀ rẹ̀ dà. Hmm. ẹ wá wò kí ọlọ́run lórí ìran márààrún ẹni wo ní ọ̀làwẹ̀ èèyàn náà sí màwípóńtọ̀ náà ọ̀rọ̀ ẹ̀ yóò náà hmm. fájírù yọ ní five forty five oúnjẹ sàárì rẹ ní sí sáàtì. wọ́n bí gan pé ah, kúrò ti wọ́n jẹ táwọn ọ olóhùn ti wíńdò àtẹ́lẹ̀ yọ ọmọ tí ń ṣe. ọlọ́run ẹ̀ dá o. Ah, ah. mo tún pa tọ́sí àjí fóònù pé eh, fọ́jú gan bẹ́yàn dúdú gan èyẹ sí rẹnu hmm. hmm. ìlò fi jẹ́ ní okùn ọ̀rọ̀ ẹ̀yẹ mọ́láàrún ṣùgbọ́n ìdájọ́ ìwà yàtọ̀ sí ti wíwó oòrùn hmm. torí pé ìbẹ̀rẹ̀ ní ìdájọ́ ọ̀tà kọ̀kọ́ yìí ìparí ni tè a sì mọ̀ pé ìbẹ̀rẹ̀ arápinlẹ̀ lé ọ̀rẹ́dì a fẹ́ mú ara lé sí ni níparí ó ti sú ara tí a bá fẹ̀lẹ̀ sí ti ń parí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tọrùn bọ̀ tí ó sì yan lọ. kò sí kíláàbà. Hmm. ìparí àwẹ̀sẹ̀ òun ni àsìkò sínú ìlọ́pàá tó jẹ́ pé tí àwẹ̀ tá a bá fẹ́ rọ́ṣù àwẹ̀ ẹ̀sìn wa pàmìtì wà kábẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú ìjẹ́rìí ẹnìkan tọ́wọ́ lóòrùn róṣù ẹ̀sìn ọgbà níparí àwẹ̀ pẹ̀lú ìjẹ́rìí ẹnìkan àti kúnwó pé méjì torí pò tí ń sú ẹ̀mí bọ̀. íńgánẹ́ẹ̀sì ń bẹ níbẹ̀rẹ̀ tó kálukú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ajẹsàárì àti nfin nǹkan mìíràn panu lóru arápinlẹ̀ lè ní àsùkò àlìfàjárì excuse wípé kò yẹ ṣùgbọ́n nígbà tá a fẹ́ túnu tá a fẹ́ sínú a ẹlòmí ń bẹ àtàgò mẹ́fà bó ṣe jẹ́ pé bóyá bíi six fifty six fifty seven ó ní òrùn wọ̀ níṣẹ́ àtàgò mẹ́fà yóò gbé ẹ̀kọ́ sẹ́gbẹ̀ kan apu apu omi kárọ́ọ̀tì hmm. ìbẹ́pẹ gbogbo àwọn àtò lọ́wọ́jú ẹ̀. yóò rùkọ̀ yọmọ ìyàwó ó ti ní àgbo ńlá ó gbàgbó wájú. àgbo alálàámù yóò àgbàgbó wájú báyìí yóò àtẹ́ni yóò tẹ̀tẹ̀lé yóò máa wò ó ọmọ kan máa máa fẹ́ lára. ẹyọ ọmọ tó bá kọjá níwájú gbogbo jẹ sí ọmọ náà yọ ọmọ pé wọn tó ara nígbà báyìí bá tí wọn bá tí wọn bá sẹ́ndì wọn pé ah àwọn ọkọ nìtì ń gbà ah àwọn ọkọ nìtì ń gbà ah àwọn ọkọ nìtì ń gbà so ṣerú ẹni wá ní ọmọ sọ wípé òun ṣe èméjì ló ń fi lọ ń jẹun hmm. ní c c six forty five àìtẹ́ ẹ̀fẹ́ ṣẹlẹ̀ jí àbí 630 hmm. so fún díẹ̀ yìí ìdájọ́ yàtọ̀ síra wọn tó bá ti ń di ọ̀rọ̀ olóní àásìnú jẹ́mọ́ ẹ dákun ẹ jẹ́ á máa jẹ sàárì o sàárì jíjẹ lára ń tọ́lọ̀ ń sọ pé òun ṣe fanú ẹ̀sìn ó ní o bákan náà ó ń ṣe ọlọ́run fi rinlẹ̀ fún wa wípé ìbùkún ọlọ́run máa wà ń bẹ̀ ìbùkún ọlọ́run wà ń bẹ̀ torí pé ẹ̀sìn tọ́lọ́run pinlẹ̀ yọ̀nú sí fún wa ó lẹ̀sìn tí ò jẹ́ tí kò sí ìnira ń bẹ̀ fún wa ó lóun yọ ìnira kúrò má gbàgbà yípo kí ló fẹ́ bá kú sí ó lóun fẹ́ kọ́ lọ́wọ́ dá mọ́ ni àwọn kan wá ń bẹ ń sẹ́mà gan tó ò lè ṣerú ìjọsìn tí wọ́n ń ṣe. Hmm. yusabbihuna al-layla wan-nahara la yafturun hmm. àtòru àtọ̀sán wọn ò bírèkì rí tiẹ̀ kí ni wọn ò bírèkì èyí bẹ́rùkú bẹ́rùkú èyí bẹ́rùkú bẹ́rùkú bẹ́rùkú kọ́dà nígbà tó lọ́n bá sọ wípé káyọ́ mẹ́jà yé mọ́ ìbànújẹ́ sí ọ̀kọ́ mọ́ ní fíwọ́n náà Ah, àṣì ọmọ ìṣẹ́ káṣí ọ̀ ẹgbàrí bí mi sọ fún wa ẹdí ẹ̀kan kàmọ̀já àti sọ́nàbí sọ́nàbí sọ́nàbí àbídáwùd ẹdí ẹ̀kan ọlọ́run ní ọlọ́run pé kí ogbèrè ọmọ kan ìtì ọlọ́run ẹsẹ̀ rẹ̀ sí nǹkan ìsàlẹ̀ ẹlẹ̀ keje yìí hmm. máa ń gbójú ọlọ́run tẹ́lẹ̀ kan bá ti fọ ọlọ́run búra lórí èkè lórílẹ̀ yíyá ní ah, ọlọ́run o ah, ah, ọmọ ẹ̀rọ náà ti lọ fi ọ búra lórí irọ́ yìí kò sì mọ títóbi rẹ bó ṣe tó sọ yẹ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ bí hmm. ẹdí ẹ máa sọ bẹ́ẹ̀. subhana ẹjẹ́ akọ́kọ́ ojú tóbi ẹjẹun ó tóbi yáyé lọ hmm. ó gbé rẹ̀ ń kẹ ìtì ọlọ́run ẹsẹ̀ rẹ̀ sì dènú ilẹ̀ sẹ́mà keje hmm. nísàlẹ̀ náà nípa títóbi ọlọ́run ọba yìí kẹ́nì kan máa rò wípé bákan lòun rí bóun ṣe wá rí un iná jẹ́ ìní bóun ṣe rí un lókùtì kọ́ńtrọ̀ ọlọ́run hmm. tá a wà ló ń tọ̀ ọ̀hún jẹ̀mọ́ àwẹ̀ tá à ń gbà yìí ṣé nítorí ẹ̀yàn tó bá ní fi zakatul fitiri sí kó lè máa jẹ́ ìfọ́nimọ́ kúrò níbi àìrí òrí ọmọ mi hmm. faláwẹ̀ àìrí òrí ọmọ mi gbogbo wa ní bá ní tí a bá sì ti rẹ̀ dà kí ìbàlú ọ̀hún àtọ́lọ́ ń bá máa kun lójú kọjá bó ṣe yẹ ẹ tí ò ní gbaṣẹ́ hmm. ní hmm. màmú kan náà fún <laughs> ẹ ẹ wá bí pé ẹni ẹgbẹ́ náà ah wúlẹ̀ ká láàpọ̀ pínpín rẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn ọmọ ọ̀sọ́gbà ọ̀dà kò mú ẹ̀ka látò ṣé pè fẹ́ni ẹlẹ́ni ṣé ẹ ti dówó ilé ọlọ́run padà ó ṣòwò rẹ̀ mọ́yá irú wọn nu jẹ̀mọ́ ìbára sáà ìṣọ́dọ̀ ọba dẹ́dà à ń fi ń wojú rẹ̀ á tún mọ́ wá bẹ́ẹ̀ gbà dẹ́kun mẹ́ta dọ́là tó rà á lè ṣe bí ẹ̀sìn ní àṣẹ kílẹ̀ rí wa já àfihàn mọ́sán náà Muhammad wà fi sunan Abi Dawud min hadith Thawban náà sọ̀rọ̀ ó ń ṣe ọlọ́run sọ pé istaqimu wàlàntúṣù ẹ̀dùn déédéé ni ẹ lè hundred hundred ẹ̀dúró hmm. ẹ ẹ̀dúró dé mọ́kàn mọ́kàn máa dàrú ọ̀sálùwàlà bó ṣe yọnu tán lọ́fọ̀ọ̀sẹ̀ nígbà lọ kírun wọ́n ní kí ló dé àfa ah, wọ́n ti láàlẹ́ ṣe ní ẹ̀ṣẹ̀ ní àṣẹ iyùn iyùn rẹ̀ wọ́n má dàrú ní ọ̀sọ̀fọ̀ ìwọ ṣe bẹ́ẹ̀ ṣe ní òṣèlú ó wàá lè ṣe tó fi wá sọ pé ọgbà gbogbo ẹ̀tàn wọ́n fi kẹgbà ni sẹ́sẹ̀ ní ẹ̀sẹ̀ ní oṣẹ́ náà wọ́n wá bọ̀ fi kẹgbà yòókù hmm. má tó lò láǹtara rẹ̀ hmm. ẹni ọba lò látara kò rí rí nàkàwé o hmm. bí kò yẹ láǹtà ni epo mbẹ́nu ẹ̀ ọwọ́ ayé lẹ̀ sọ́ba amúfọ́lọ́pọ̀lọ́ kọ́ máa lò láǹtara rẹ̀ ọlọ́njọ́ o láti sọ́mà má lò láǹtà mi o má lò láǹtà mo fẹ́ máa tún kọ̀ọ̀kan náà nìyẹn ayé àmúmi má lò láǹtà wọn o ẹ̀rú ẹ̀ dáadáa ní owó òtẹ́lómi àti Mm. ọlọ́run mẹ́lò láńtà láti sánmà o sọ́bọ̀ zákìrí ìmáàmù mìíràn o ah, ọlọ́run àdá ẹ̀rin ilẹ̀ eh, alimadu alikajire o bùdúrù bẹ̀rẹ̀ o ọlọ́run àlò láńtà láti sánmà aláwòye eh, ọ̀rọ̀ ah, ọlọ́run ní kó lọ́dọ̀ ní ta ni ẹni ọlọ́run ti sílẹ̀ ah, ọlọ́run àti ẹlẹ̀ láti wọn àlò láńtà ọ̀nà ìkẹyìn àwọn eh, lo gas àwẹ̀ náà làwọn ń sàlàyé bọ́ ìtura hmm. yọ́ mọ̀ gbàwẹ̀ padà kọmọ̀ tó ní gbàwẹ̀ padà tá a wà ní gbogbo aláàárẹ̀ hmm. tàbí ní òsàn ẹn tó tí ara rẹ̀ ọ̀yà tàbójúmu ṣùgbọ́n ààrẹ tó jẹ́ wípé èèyàn èèyàn èèyàn sọ pé rú lọ bí ọ̀fẹ̀kẹ̀ ó mú ní Ramadan twenty five hmm. tí Ramadan fi wá ti gbọ́ tán ó márùn bó ṣe jáwẹ̀ márùn ìtàn wọ́n sínú nígbàtí ìpótọ́ kẹta sínú ara rẹ̀ yá ọwọ́ akúlẹ́yìn oṣù jísì gbáhùn àwẹ̀ ń bẹ lọ́rùn tọ̀ o nítorí pé ọlọ́run sọ pé aláàrẹ̀ tọ̀ bá jáwẹ̀ kọ́ gbáwẹ̀ padà ní àwọn ọjọ́ mi ìtara bá dẹ̀ ara padà dẹ́ o torí pé ara rẹ̀ yá lẹ́yìn ọ̀sẹ̀ kan lẹ́yìn ìtùnú ó tún wá lóṣù méjìlá akú kò sí ìgbà wọn àwẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ eléyìí ọjọ́ àwẹ̀ mẹ́wàá nígbà tó gbáwẹ̀ di twenty ni ò lè gbàwẹ̀ lọ́mọ fọba dẹ́dà ah kí ni àwọn afẹ́ ṣe báyìí lọ́ba sàlẹ́sì ó ń tọ̀hàn láwẹ̀ lọ́rùn o torí fún ọba adéwà sọ wípé gbogbo ẹni ọba jáwẹ̀ ní Ramadan nítorí ààrẹ mo ṣébẹ̀ fún lẹ́tọ̀ kọ́ gbà padà min ayamin okor nínú àwọn ọjọ́ míì tí ó lò nù sẹ́ni ọjọ́ míì dàtọ́ lọ́n sílẹ̀ fún. Hmm. so na sọ pé àwẹ̀ ń bẹ lọ́rùn rẹ o kò sáwẹ̀ ní kíni o lọ́rùn rẹ jẹmẹ́rà àwọn bọ̀ ọwọ́ àpò aboyún àtẹ̀ntì ń tọ́mọ lọ́wọ́ bóò làwọn ó sì máa ṣe pẹ̀lú àwẹ̀ wọn eléyìí odidi ìjókòó ni tọ́píìkì ni tá a ṣàlàyé bíbí ńlá ìtàlá ọjọ́ sì wà ní ọmọdé náà àti calculator bí ọ́nà mìíràn rahman nítorí pé ọwọ́ ọgbẹ̀yìn náà ni wọ́n ní ìdí kí wọ́n mọ ìdájọ́ ọlọ́run lórí àwọn àwọn agbọ́nrin bíbí white kohar á dẹ̀ ṣàlàyé rẹ̀ tí ó yè yeke yeke jẹ̀máà ẹni tó bá jẹ́ pọ́ bá rẹ̀ ìpìlẹ̀ tó orí tàràrí ògbáwẹ̀ ní kéèyàn jáwẹ̀ o àwọn nǹkan míì tá a sọ tí ọmọ wa dàbí ẹni wípé tí a bá gba abẹ́rẹ́ ńkọ́ ṣáàzù tí a bá fi kìnní kan kọ́ tọ́fìkì mú ńkọ́ ẹ̀ẹ́dì kìnní kan sí ńkọ́ kan fi parí ni ọ̀rọ̀ yìí ó bùkátà rẹ̀ òun máa lo toothpaste lọ́sàn-án lẹ́yìn ìgbà tí àtàjáde ti mo rọ̀ wá kájọ gbọ́ àtàbá fẹ́ máa lo toothpaste kájọ ká máa búrọ́ọ̀ṣì ṣáájú ká tó jẹ sàárì ọ̀dà pọ̀ tàbí ká búrọ́ọ̀ṣì tá a bá jẹ sàárì tán tó sì jẹ́ pé àlùfájàrí ò tí ì yọ bó ṣe jẹ́ bí five forty five minutes tá a bá jẹ sàárì tán ní five forty ká búrọ́ọ̀ṣì láàrin ìṣẹ́jú mẹ́rin márùn-ún yòókù tó kù ọ̀dà púpọ̀ ìbéèrè ọ̀wá pé ẹ̀dùn àfà ṣé téèyàn bá run búrọ́ọ̀ṣì téèyàn run toothpaste lẹ́yìn ìgbà tí ìyẹn jẹ sàárì tán tí àlùfájàrí ti wá yọ sáwẹ̀ rẹ̀ bàjẹ́ ni àwọn tó ń wọ́n bàjẹ́ ṣùgbọ́n tó dáa jù kọ́ ló ṣe nítorí pé à ń pè kí nìkan ní kú wọ́tún nù fóònù pẹ́sì ni kí nǹkan ó ní agbára àti sáré débi tí wọ́n ọ̀ràn kọ́ sáré dágbé ẹ̀rí wípé béèyàn mánéjà ẹnu èèyàn tí ọ̀tá fihàn lọ́fun gáàsì ẹ̀ ti ń wá gan kọ́ ṣùgbọ́n sọ́jáwẹ̀ kọjáwẹ̀ o hmm. kọjáwẹ̀ hmm, ṣùgbọ́n bí ìgbà tí yàn ní ṣètò tí àwọn ènìyàn eh, tó tó tó ń lé bára ṣe ah, ibi tó náà ní ọ̀sẹ̀ ibi tó ní ẹni ọ̀sẹ̀ so fún ilé ìkájọ́ ọ̀ká dákan àwọn tàbá fẹ́ máa tàbí pé brọ́ṣì ti máa wà láà ẹlòmíì méjèèjì lọ́mọ́ la tó bẹ̀rẹ̀ irun brọ́ṣì tó ṣe brọ́ṣì tí ò sí irun pákó bí ìgbà tí ò rìn ni mm. bẹ́ẹ̀ lómi bá sì irun pákó tán ẹjẹ́ agbé pákó tó wáyé pé àsìkò tó wa káwọn gbé pákó sẹ́yìn kíkọ́ ìfàjì àwọn ọmọ náà ti irun pákó nígbà tí ọba jẹ́ yípa wà lọ́sàn-án àwẹ̀ náà gan ṣùgbọ́n kámẹ́jì ò sí kíni o kámẹ́jì ọ̀pọ̀ jù bákan náà àsìkò ìta abálàrùn ṣe àlùwàlá ká má fè mú láfè fẹ́ ẹ̀ kú gẹ́gẹ́ bí sáàbì sọ fún lakit wípé ibn samro wípé baali filistin ṣaaki illa antakuna sọ ima máa rí pé òun fi omi fínmú dáadáa nígbà tó bá lọ àfitọ́ ọba wà nù àwẹ̀ hmm. àtọ́bá nù àwẹ̀ ó jáwọ̀ pé èèyàn máa sọyún sí nínú kíni o nínú Ramadan jamaa ẹn tó bá wá jẹ́ pé nǹkan kan ṣe wọ́n ní ọmọ nǹkan nǹkan sójú ni àwẹ̀ rẹ̀ ọ̀bàjẹ́ o ó lè kẹ́ nǹkan sójú wọ́n ní nǹkan wọ́n ní no máa létí ro ni ó lè kẹ́ nǹkan sí ojú náà ó lè létí ro ó kẹ́ nǹkan sétí àríkà nǹkan sétí ṣùgbọ́n yìí mú ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àfa èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù pé àwẹ̀ èèyàn máa já láti kẹ́ nǹkan sójú torí pé sòsí ọ̀nà ọ̀fun nínú ìṣèkínni o ó lè tó bá jẹ́ pé oúnjẹ bá ti wà nù rẹ̀ tí wọ́n bá fún yàn sọ́ba àwẹ̀jẹ́ àbí ọba àwẹ̀jẹ́ bákan náà àwọn àrùn tébúlẹ̀tì kan bẹ tó jẹ́ pé ń máa ń mú àrọ́rọ̀ gbígbóná kúò nínú ara ṣùgbọ́n wèé lò wọ́n máa ń tì í bọni ní fùrọ̀ ni yóò ti jọ yóò wà báyẹn so ọ̀tọ̀ ọmọ èké tiẹ̀ wà tó tiẹ̀ pọ̀ rárá àwọn àgbàgbà náà ní irú rẹ̀ tá a bá ń lorú نعم تغطي وجه الصواب حجابا تغطي وجه الصواب حجابا táàrẹ̀ bá ti ń ṣe èèyàn téèyàn rí wípé bálàbàlà lára àwọn ń ṣe fààwẹ̀ ẹ̀lẹ̀ mọ́wùlẹ̀ kó wa sí mọ́sálẹ̀ eléyìí kọ̀mọ̀sálẹ̀ eléyìí mọ́sálẹ̀ eléyìí kọ̀mọ̀sálẹ̀ eléyìí so aláwẹ̀ tọ́ra fààwẹ̀ ẹ̀lẹ̀ ó tọ́ra yọ wá nù kílókọ̀ rẹ̀ ṣùgbọ́n ní màá mànéjà rẹ̀ pẹ̀lú oògùn ní àwọn àmì ọba dẹ́dà tó jẹ́ pò ńlá gbáwẹ̀ fún ẹnìkan ò gbọ́dọ̀ pààwẹ̀ ẹnìkan bàjẹ́ o àpèpè pé ẹ̀dàkọ̀ ẹnìkan màní o ọkàn padà rí ẹran sàárì lẹ́nu rẹ̀ níbi aago méjìlá àbọ̀ lọ́sàn-án lọ́ba tó ń lọ mi olóbùrúkú ló ṣe báwọn ìdájọ́ ẹ̀sìn ní ká ọlọ́pàá èwo ní tẹpẹ amúni ń jẹ amúni èwo ló ní bọ́m̀bẹ̀ èwo ní egi ní ní bọ́m̀bẹ̀ yìí so ọlọ́run mọ́sá lu wà fún ẹnu rẹ̀ jálẹ̀ bárakàlá sínú àfi kún wasalaamu aleykum wa rahmatulah. kọlọmọba aláko foríjú wọ hmm. aago mẹ́fà kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún òní apari ẹjọ́ ọmọ ọmọ ìṣẹ̀ṣẹ̀ sọ fún mi sí ni mo tọrọ àforíjì torí ọ̀dà àpòdà kan tí ó wà lẹ́yìn tuntun alápọ̀lẹ̀ ẹjọ́ ṣé ẹgbàá àforíjì ẹjọ́ ẹ̀yin ọmọ yàrá tí wọ́n fẹ́ béèrè béèrè ètò béèrè tó lè ṣàǹfààní tó lè fi kó rọmọdán ẹ jẹ́ ká béèrè pápá àpàṣẹ ní ká má fi àsìkò falẹ̀ rọmọdán nìkan ní ẹ jẹ́ kí a sọ ìlú torí ní táwọn èèyàn mọ̀ ní rọmọdán pọ̀ gan wa alaikum salaam tí lábàrákàtù. orúkọ yín. Thank you àáfàá yìí sọ pé àwọn tá à ń gbọ́ lẹ́nu àwọn àáfàá yìí pé tí èèyàn bá ti kọ́ kí ìmọ̀ bá ti kọ́ kó lórí àbá ìròyìn mọ́. àwọn àbá yìí sọ pé àbá ìgbà àbá lọ́ọ̀bù lórí ìjà àbá rẹ̀. àwọn ọmọ kéwọ́n dẹ̀ sọ sí lọ́dún sọ̀rọ̀ ìgbé táwọn náà bá kúrò ní ìgbé táwọn náà ti lọ kúrò fún ẹ̀yẹ ìdánpọ̀. orúkọ ìbílẹ̀ nípò wa orúkọ ìfà mm. láti jẹ gbogbo ni àti jẹ gbogbo ni wọ́n tẹ̀ bá ti ṣùgbìdì ó ti bá rùn ẹ̀ ṣe <laughs> ẹ́ kọ́lọ́n dákun kọ́ láwà kọ́lọ́n jọ ọ́ bí téèyàn ó tó wá tàdé hmm. ah, o oh seven o oh six six three nine one three six seven o oh nine o seven two eight five two nine seven seven o nọ́mbà tí. asalaamualeykum. orí ah, ni awakọ̀ ojú òpó ìbádọ́ fìzú personal ẹ̀fẹ̀ náà ní ìjókòó tí ẹ ti dàpọ̀ mọ́ o nine o seven two eight tàbí o ẹ̀dì kàṣojú orí ẹ̀rọ nọ́mbà ti tèmi o eight o oh seven seven six bá rí bákàbákà o oh tàbí o seven two eight five two nine seven seven nọ́mbà tí ẹ pèsè náà ẹ ti lè fi àdéhùn ẹ sì ti wà lórí àkàtà ẹ bá fẹ́ béèrè nípa ọ̀rọ̀ ìsìn asalaamu aleykum tí lábàá ká tó. wàhálẹ́kùn sálámù àwọn ọ̀sán àwọn àṣàṣe náà ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ sà. àgbọ̀yìn dáadáa àwọn Hello. hello ojú òpó lọ jara wọn assalamu alaikum tí lẹ́bàá kátó assalamu alaikum wa alaikum salamu alaikum tí lẹ́bàá kátó ẹjọ́ láti èkìtì ni mo ti ń pè ó mo ń wo orí láti èkìtì bẹ́ẹ̀ látàdé èkìtì mo ti ń pè láti èkìtì bisimilá ṣẹ́mọ̀ àwọn akọ̀dé privilege àti gbogbo program yìí ní alimami opportunity àti ìwò mọ́ ẹjọ́ kí ni ìdájọ́ ìsọmárì ìdájọ́ pé obìnrin tó bá ní oyún tó bàbá ọmọ aláìjẹ àbí ẹni tó lóyún tó ẹni níwà tó lóyún tó fọmọ náà gan kí ló yẹ kẹ́ni yẹn ṣe don't make me one minute tó bàbá ọmọ aláìjẹ ìjọba kan náà hàn. ọ̀yà kan ọ̀yà kan ẹ ṣeun ah, àwa àwọn lọ́gbọ́dọ̀ lẹ́rìí hmm. àsìkò àti lásìkò púpọ̀ lọ sí kíbi ìṣẹ́jú mẹ́wàá ẹ́ bí ọ̀rọ̀ márùn-ún ló ń bẹ lórí ẹ̀ wọn bá sì sọ gólẹ̀ ó ṣe ṣe kọ́mọ̀ ìwà dáadáa ẹ má sọ wọn padà gbọ́ ẹ padà gbọ́ ẹ lọ sí ìjòkó kìsìkò náà hmm. ní ìgbà tó bá kọ́ ń ṣàlà ẹ seven two eight five two nine seven seven oh seven oh six six three nine one three six seven ojú òkú bàdàn facebook personal fm ojú òpó sẹ́jú darapọ̀ mọ́ tí nọ́mbà ilé bá ti di ọyọ pèsè orí nọ́mbà tèmi o oh eight o oh seven seven six two six four three one o oh eight o double seven six two six four thirty one nọ́mbà ti apc nù ẹ bọ́ sí àlewẹ̀ lọ́sàwẹ̀. bẹ́ẹ̀ni. ìyẹn àlewẹ̀ lọ́sàwẹ̀. bẹ́ẹ̀ni àmọ́ kí ọmọ yọ̀bẹ̀ mọ́ kọ́mọ́tà rẹ̀ jẹun. asalaamualeykum tí wàá wá kátó. Assalamu alaikum. Assalamu alaikum tí lọ́wọ́ kátó. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mọ̀tánṣà kò ṣe olúwa kò ṣe ọlọ́rẹ̀. Àgbẹ́ ìsà, àgbẹ́ ìdájá. Orúkọ mi ni Yusuf Bamikele. Láti bò. Láti Bàdàn. Bismillah. Ẹjọ́ ẹ̀ẹ́ ìdájọ́ wo ló wà fún nítorí ní fídíò kan tó go viral tí kan ní àgbàlá àwọn bàbá àgbàlagbà kan nìbàdàn tó ń sọ ìpè. èèyàn gba fúrí ara rẹ̀ ní bá ti àwẹ̀ ní tipátipá fún yàn àwọn olóńtàn gáàrú bó ṣe sọ náà mo sọ fún yíyó. so ẹjọ́ àtẹ̀rí pé fídíò yẹn yóò kan ẹni àfa sọ kẹ̀kẹ́ òkú jẹ́ ìkẹ́lẹ̀ yẹn fẹ̀sùn. ọlọ́sẹ̀ ní sọ lórí nílé ààrẹ wa àná àràjì àríṣẹ́kọ́lá àlàó kọ́lọ̀ bá ní gbàgbọ́ wọn hmm. wọ́n béèrè ìbéèrè yìí ń bẹ tí a sì dáhùn rẹ̀ yékéyéké kọ́dà tí inú gbogbo àgbàlagbà ti mẹ́ńbẹ̀ dùn tọ́rọ̀ náà sì clear tí ò mú ìbúlọ́ tí ò mú nǹkan lọ ju ìṣẹ̀lẹ̀ yẹ́ ẹ̀sìn ọlọ́run ọba lọ jàmáà gbogbo eléyìí ti wà nínú tọ́lọ̀ fi hàn nàbí lójú ọmọ sọ́nà àdíjà bí rọ̀ ìpé mọ́ ń sọmọ rọmọdọ́nà ìmánan wà ti sáàbàn rọmọdọ́n yìí tí ó gbà tí ó ti ráǹfààní ẹ ń bá gba rọmọdọ́n ní ti ìgbàgbọ́ sọ́ba rẹ̀ wípé orígun kẹta òpó ẹ̀sìn ìsìláàmù ó ní rọmọdọ́n yìí yóò ọgbà báwọn wà ti sáàbàn gbogbo tí ọmọdán lè fà fún nínú tí ọ̀rọ̀ lọ́rùn ọ̀tà sọ́dọ̀ ọlọ́run pé èmi náà gbẹ̀sán lọ́dọ̀ ọba dẹ́dà irú àwọn àyàn ìlọ ọba dẹ́dà lọ́wọ́ tẹ̀wọ́ gba ààwẹ̀ wọn torí páwọn èèyàn máa gba ààwẹ̀ lóríṣiríṣi àdìọ̀kan ẹlòmíì táìmù tí máa ń fa àsìkò àjọ rẹ̀ síre bí wọ́n lè máa náwó díẹ̀ díẹ̀ wọ́n máa rí àjọdá táìmù lẹ́lòmíì máa ń fa òun fẹ́ sí nǹkan kan kọ̀ọ̀sásùn ẹlòmíì táìmù wọn pa ah, ìpè ní oúnjẹ tó dáa gan náà rà gan níta láyé àwọn bàbá mùsùlùmí náà jágbàgbà jẹ́mi náà máa gbé jẹ́mi náà máa darapọ̀ mọ́ wọn so ànábì ti sọ ààwẹ̀ orígun ẹmbásì ìwìrú gbólóhùn ìdájú ẹ̀ ní ìsìlámù ó ń tọ̀ yẹn ṣe mùsùlùmí. kì í ṣe mùsùlùmí. kí ọba mẹ́tẹ̀lẹ́ yóò ṣe padà sínú ìsìlámù wọ́n ṣe pé gbólóhùn lá ilẹ̀ ilẹ̀ lọ́fọ́sọ́rọ̀ sí lẹ́nu torí wípé ntọ́gbà ni wípé ẹ̀sìn kọ́ bẹ́ẹ̀ sì ni nínú àdìsí abúlábùnú Umar ó sọ lọ́ni ìsìlámù tẹ́ ń wòyí orí ìpìlẹ̀ márùn lọ́wọ́n bá mọ́lé àníbì sí ìdá akọ àwẹ̀ sí kẹta nínú kíni o nínú gbogbo ìpìlẹ̀ tàbí sí kẹrin nínú gbogbo àwọn ìpìlẹ̀ níbòmí ìfẹ́ta níbòmí ìkẹrin so ọba dọ́là kọ́sá mo fi wálẹ̀ kọjọ ṣùgbọ́n àrùn àwọn èèyàn wa tí wọ́n bá gbọ́ nǹkan tó ṣáájú òjì sáwọn náà wọ́n mọ̀ fún nítumọ̀ mọ́ kò dé ní ẹlẹ́ẹ̀kejì wọ́n mọ̀ sì máa sọ wípé gbogbo àwọn àfáà dákẹ́ àwọn àfáà dákẹ́ o kèèsì ìṣègbò àfáà ni wọ́n mọ̀ sọ nǹkan kan náà lásìkò kankan náà torí ètè èṣù ń bẹ́ẹ̀ bí irú sí síbẹ̀ tẹ́lẹ̀ nígbà ti fèsì ó ti tó gbọ́ ìkú kò ní ìdíkà ìwà kan ní òtò gbọ́nà bó ti jẹ́ pé ń tán kọ́mplé náà gbogbo náà ká gbọ́ barakallahu fikum assalamu alaikum tí lábárakátù assalamu alaikum wà bàbá bàtúlá bàbá káàkiri àyákùnmùlá bismillah àti àbùrú ìjọba àti pẹ̀lẹ́pẹ̀lẹ́. àmì kọ́lọ̀ jọ. àti àwọn bàbá o olùmọ̀sájà rí i pé a kú òun pẹ́. ìbéèrè mi pé tẹ́lẹ̀ méjì bàbá olóòlù rádìò òrẹ́tò láti lọ ìjọ. ẹ̀sìn pápá àkọ́jọ ti lọ. àkọ́kọ́ ìbéèrè mi ni pé kí ayé mọ bí kí mọ́lẹ̀ wá sí nígbà tí mọ́lẹ̀ wá bá ń wálẹ̀ lórí àwọn òru aláǹtakùn àti àwọn nǹkan tó kékeré bá rí táwọn ẹni ò bá tọ́jú tọ́jú ìbẹ̀rù tí wà ní ẹ̀gbẹ́ torí bí a bá kíkà yẹn bá ṣẹlẹ̀ báyìí wọ́n kú kú bẹ́ẹ̀ wọ́n ní ayé ni ìgbèlè ni. àfọwọ́ ọlọ́bù ẹ máa sọ pé àwọn ọdún ẹ̀ṣẹ̀ tọ́lá sí àmántùbílà ìbéèrè yìí wọ́n ti bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ẹ béèrè ìbéèrè tuntun mi. ìmọ̀mù ti dìde kó lórí ìforí kanlẹ̀ ó wọ́n sókè ní láṣùrákà ó wà ní ìforí kan parí ó wà lẹ́nu rẹ̀ kọ́ bárákà yẹn kọ́lá ojú bá. ẹni tó ń sọ̀rọ̀ òun kọ́ lágbọ́rọ̀ ti ọ̀rọ̀ ànábì lágbọ́ọ̀ a àrùbí látẹnu wọn in tó ń ṣe ọlọ́njẹ́ ó yàní wípé mọ́ní àdọ̀rọ̀kà rùkú àfọkọ̀dà àdọ̀rọ̀kà rọ̀kẹ́ à ẹ ń bá ibá rẹ̀ ti a fún àánú tí a rán sí wa àwo ní àfà tí ó mọ sọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run fún wa wípé tó ń ti sọ ìlọ̀rọ̀ ó gangan lẹ̀ rí torí sọ nǹkan tó kù o eh. àwọn gbé mi ni o so anábì ti sọ̀rọ̀ tó ti clear fún wa ẹ ń bá bá ìmáàmù ní rúkú onlọ́bárọ́ká o ní sùjúùdù àmọ́bi tí wọ́n ti rélé yìí o ẹ ń bá yìí náà ní ẹbí o. Nígbà tí àbá jíra tó tó ni. Èèyàn ó kí àsùn bá kò tó lọ sùn tó bá lóun fẹ́ tó bá jẹ sàárì tán. Eh. Kèsì pé màtá jẹ sàárì tán á kọ́ á lọ sùn náà. No, èèyàn ó lọ kírun ìrẹsẹ̀ eh. wà sùn iná lọ́dẹ́ fàtọ́bí pẹ̀sọ̀ àsálàm eh. nígbà tó bá síwọ́ kò bí sàárì ẹ̀ sígbà tí máa kírun kèéfẹ́ tó 10 15 minutes kí wá lọ orun kéèyàn ń sún mẹ́rin nígbà tó bá tó síwọ́nù sáré. Ah, àwọn sọ lọ́nà eh, ẹ̀rọ mi yóò bẹ̀ẹ̀ dákú níbi àgọ́ méjìlá tẹ́ bá bẹ́ẹ̀ pé ń gbà olóò síwọ́ sáré yóò ní 230 230 ti jẹ́ nígbà sáré ń 545 kéèyàn ò síwọ́ ní 544 ọmọ dápọ̀ 540 ló kù ìṣẹ́jú kan. ẹyọ ah, ó ṣe mú jẹ́ bí 540. àwọn kan jẹ́ bí eh, ìṣẹ́jú mẹ́wàá lè ó fi ilẹ̀ tó. ẹ̀rọ òkùnrin jẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ màádínù náà là ń pariwo fún láti. kéèyàn wọ́n jẹ́ 542 ẹ̀yọ́ ní 544. ẹ̀ eh, sí 545 gan pé kò sí láti bẹ́ẹ̀. kì í lè láì tààlà nínú àwọn àṣàrà gbogbo lẹ́ẹ̀kan tí wọ́n jẹ́ ti ṣe gbogbo léyìí tán nígbà tí yàn bá ṣe yàn tán tí yàn bá wà á dìde ńbẹ̀ tó mm. sin wọ́ ọlọ ṣàlùwàlà eh. ọyàn náà fìhàkà méjì ọlọ mm-hmm. mọ́sálásí eh. sásìkò gbogbo òtítọ́ níbo ni orú wà mí eléyìí lẹ́yìn ah. àbá jẹ́ tí ìrù òpin lè mọ́lá eh. wọ́n jẹ́ wọ́n fún àmà kí o rẹ̀ bọ́ọ̀ ṣe wù ú ní mo ṣe máa kí o. àwọn bàbá olówó kọkọ lọ sùn náà ah, Ọlọ́mọdé àsáàrí, mọ́jẹ́ àsáàrí ọpọlọ, mọ́jẹ́ àti tara náà, láàá ọlọ́wọ̀ láàkù wọ́tẹ̀. Gbogbo tó fi ń ṣe náà bà ní fọ̀nà láàfíà, àlẹ́ẹ̀kì ìgbò ẹnìkan, ọba tí ń dára tó bá wù ọ ní ọ, gbogbo tí ń sáàrẹ bà ní